lọ́dọ̀ máa tó yẹ ní ṣọ́ọ̀tì náà máa ń tàn lórí àwọn pẹ́ṣà wọ́n ní bàbá fẹ́ jẹun ọwọ́ mélòó ìka tó jẹ̀dá ìka yóò gbọ́ ni pé ó wà ẹ̀ka municipal standard of wọ́n lára ìgbà ìka mẹ́ta jù bọ̀ pé àlẹ́bí máa ń fi ká mẹ́ta yìí kò túmọ̀ sí wípé tú láti lè fẹ́ ìka láti bàbá rẹ̀ máa bàrà bàrà yà ní kò túmọ̀ sí pé tú láti ìtumọ̀ tó mẹ́rin ní pé àkíní ìlú àti ìtura máa ń ṣe rẹ̀ ìdálẹ̀ bá ti ṣe ń bọ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà bá ṣe ẹ̀gbọ́n èèyàn kọ́sà náà ní ìgbà ládàá ẹ̀gbọ́n mi èèyàn tí kò bá náà ṣe wọ́n ṣàlá wọ́n tẹ́lẹ̀ sí ìlú ní pé ànábì máa ń fìkà mẹ́ta yẹ irú oúnjẹ wọn gbogbo àwọn àtijọ́ ìdòkó yìí náà gbogbo anáàlá ń lò ká mẹ́ta náà òtún àwọn ká mẹ́ta náà ni tí gbogbo fẹ́ jẹ dàbí ló ló jẹ sẹ́yìn ó fi sẹ́yìn máa ń àbí ẹ̀hẹ́n ìta ń wínú ìta sì mìírì pẹ̀lú ẹ̀ ìgbọ̀nsọ́lì pẹ̀lú ẹ̀ ní pé alẹ́sọ̀sọ́là ti tẹ̀kọ́ oúnjẹ tí ó jẹ náà jẹ oúnjẹ oúnjẹ tàbí lò tó fi ẹ tó bá sọ bẹ́ẹ̀ fún yín ẹ sọ fún fáwọn oúnjẹ kan náà ń bẹ sánàbí lè ká mẹ́ta jẹ àwọn ilé ìkàfẹ́ sì gbọ̀ngbọ̀ngbọ̀ yìí ẹ ó wà ní hadith fánàbí sallallahu alaihi wasallam ànábì fẹ́ràn ẹran èjìká ẹran kàfibí èjìká ẹran tápa kápá ayọ ìta àbáyọ ibi apá wọn ni ànábì fẹ́ràn rẹ̀ lánàbí wá fẹ́ jẹ ọ̀kan bẹ́ẹ̀ náà sàábà ọkùnrin náà sọ́lá ń gbà tó wá ń bí jìká yòó fàkánà nábì òun rí tánàbí gbà fi jẹ òyìn hásùkù náà sàábà náà ìtumọ̀ pé ànábì ń pè yín jà tí máa ń pè yín jà kan ìtumọ̀ pé ànábì gbé ẹran yẹn láì ó gbé sẹ́nu ní wọ́n pè yín jà kò lè fọ́ mẹ́ta gbé ẹran yẹn bẹ́ẹ̀ for the fact wọ́n sọ pé ṣe yí jà ìtumẹ̀ ni pé ó fọwọ́ gbé sí ẹ̀ ni wọ́n fi ń jẹ́ àbí and ó di di ìdílé tẹ́rẹ̀ odidi ẹran làwọn máa ń tẹ tó mọ̀ kọ́jẹ̀ ìgbà àti mọ̀ ìdí ẹran ẹyọ kọ̀ọ̀kan táwọn ẹyọ kan hàn olóhùn rán ẹsẹ̀ sọ́lá ń fi eyín fa ẹran àkọ́kọ́ òní pàtí ẹsẹ̀ sọ́lá òun ní gbẹ́nu lọlẹ̀ rẹ̀ ó gbé ẹran lọlẹ̀ bá eyín rẹ̀ náà ọ wá gbé èjìká ẹran ọwọ́ mẹ́ta ò tẹ́ gbé èjìká ẹran tàbí ìka mẹ́ta ìyẹn ti fi hàn wá wípé tó bá ní ọlọ́run ìfọwọ́ mẹ́ta jẹun oúnjẹ tó ṣe fọwọ́ mẹ́ta jẹ ṣégbó àgbà ìgbà ló sì wọ́n pa wàkúwà wàkúwà tó bá ti wá jí wọ́n náà yóò wà bẹ́ẹ̀ ó jẹ́ bí wọ̀dì náà kọ́dà ẹ̀sùn ẹ̀ tó pẹ̀lú bí kéfèé lórí rẹ̀ ó méjì tọ́ àwa náà ó ti láwọn oúnjẹ pé tí náà bá fọwọ́ mẹ́ta jẹ́ lọ kò ní lọ pẹ̀lú

èyí jẹ́ lára fún ẹlẹ́ẹ̀kejì anára àti ìṣúwá pàtàkì sàṣẹ́lá náà ha ánìlù kìrọ̀ kìrọ̀ kàmẹ́tà máa ń lò fún hajj kìrọ̀ ilé ìgbé anáyẹ hánà pé kí wà àtẹ̀yàn bá jọ ń jẹun lóò ní hánà yìí kìí ṣe máa fi nǹkan méjì sẹ́ni ẹ̀bá tí kẹyọ̀ kan wọ́n náà ma fi kẹyọ̀ kan má ma fi ìwé kẹyọ̀ kan lọ pé kò mú àkókò méjì bá ní nǹkan fẹ́ kó mẹ́yọ̀ kan torí ìdí ọ̀dà pàdé ó mọ̀ fi wọ̀ pé ó fẹ́ palẹ̀ mọ́ rẹ̀ sẹ́ni àwọn ẹ̀kọ́ jíjẹ òní kìí ṣe iṣu lánàá rárá àwọn ilé ìwọ̀n náà lọ́wọ́ iṣu lánàá àná yìí máa bọ́ mẹ́ta jẹ́ ìgbà kan lè àmójẹ lọ́dún tàbí ti jẹ̀rẹ̀ ìdílé yìí pé ànábì máa ń fi eyín ní máa fi gbé ìdíkà ẹran ọwọ́ mẹ́tò ò sí gbé ẹran tẹ̀lé ìgbà tí wọ́n bá ti dábàá lè tó àìrẹ̀ wọn náà tó àìrẹ̀ káwò ọgbọ́n sometimes ànábì máa ń lo ọ̀bẹ láti fi kọ́ tẹ̀ra àti ìdílé ẹ̀ tọmọdà tàbí máa ń fi eyín náà ó ti fà èyí tó àti ìdílé bá ti ọwọ́ kan ní òfin gbé so sábàtọ̀ bá nàbí nàmọ́ fọwọ́ márùn náà jẹun náà kọ́ rẹ̀ hmm? gẹ́gẹ́ sọ wá sọ níjọ́ tán wọ́n bẹ̀rẹ̀ gbogbo kiri nígbà tó bẹ̀rẹ̀ náà tọ́jọ́ ọkọ náà àwọn lánàá ìmọ̀ fọ́ mẹ́ta jẹun àfa àtọ́sọ pé àtẹ̀kọ́ gbóná náà àtẹ̀kọ́ gbóná àwọn tó ń dúró náà wọ́n lọ bẹ́ẹ̀ lè fi jẹun náà sí ìgbàkan bẹ ìgbàkan bẹ ara ẹ̀ pọ̀ ni tó bẹ́ẹ̀ náà bá bẹ́ẹ̀ náà wọlé náà bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ àmàlà náà dáhà náà ń jẹrẹ ìwọ náà fọwọ́ máa mú un wò ìbọn tó fọwọ́ máa mú un bẹ́ẹ̀ tánà tó bọ̀rọ̀ mi grief lásán náà àti gbóòtù grief tó bá yẹ kó gbé ìkàtó dé píìkì ní mẹ́ta èyí tó bá tó mẹ́ta lọ káwọn olùbámu tọ́lá fún ọmọ alágbèrè ẹ̀ má fi ẹ̀pà àdúgbò gbọ́dọ̀ fún ọmọ ìgbà ẹ̀rọ ayé hmm? àsàlátù bá nàìjíríà sàlá lọ sẹlá àti fọ́múlà tẹ̀ máa lò téèyàn bá jókòó pé ẹ̀ka sàlátù bá nàìjíríà sàlá sàlá tó jókòó gàdá kẹ́bà náà sọ̀tàn àtọ́fà nínú ọjọ́ òní kéèyàn lè ká sàlátù èèyàn ó pọ̀ fún sàlá láwọ̀ tó fẹ́ẹ̀ bá dìbò tó dìbò ní ẹ̀sán fún mi fẹ́ ní kéèyàn láti bọ̀ ní ẹ̀sán mi lọ́wọ́ sọ́lá láwọn ọmọ ìwà láti bọ̀ sílẹ̀ láti bọ̀ ní ìwà láti bọ̀ àmọ́ tó bá ṣe ń pé èèyàn ó fẹ́ ṣe lẹ́tọ̀ ní àbúfẹ́ bẹ̀rẹ̀ ọ̀dọ́ àwọn ọba àtọ́jú àtọ́jú kẹrì sọ́lọ́ láwọn àdéhùn sọ́lá tó wúlò adam àtàlà tó ti máa sallallahu alaihi wasallam kò mú àtàlà tó bá mi. tó bẹ́ẹ̀ náà ni pé àbí èèyàn fẹ́ jẹ́ pé pé àtàlà tó ń kú bèrè ọ̀rọ̀ balẹ̀ ìgbà tó ń pẹ́ fọlọ́ ọ̀sán ọ̀fẹ́ tó lára rẹ̀ alhamdulillah ọ̀sán àti ọ̀sán lára alhamdulillah ọ̀sán àti ọ̀sán lára فيقول اللهم صل على محمد وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم tó bá ti rí pé ké wọ́n ti dápa nábì ìyẹn tó sáré nǹkan náà kò lásán lè yẹn àmọ́ lè tó bá pé èèyàn bá jòkó ní ti ìjọsìn kéèyàn láti kéèyàn ti kà nábì ìyẹn lára ní kọ wa kò sí wọn tó ta fún àwọn ọmọ yìí náà òkè àti orí ìrún lórí ìrún ní wọn àrùn èyí tó jẹ́ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ àtàlágbà nábì èèyàn wá wá tọ́sìn كل في وضع ثلاث ساعات الحمد بعد يقول اللهم صل على محمد وجلال عن àmọ́ èèyàn wà sọ́ra bẹ́ẹ̀ bá tẹ̀lé ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀lẹ́yàwó kí ni a máa ń sàwọn àtàlátù ní ìtàn ọ̀rọ̀ tó fi pẹ́tọ̀ èèyàn mọ̀ túnmọ́ rẹ̀ àbí ètò ṣe pé nítorí ẹgbà tí wọ́n rọ sáńkọ̀ wọ́n tún kó nǹkan mí bò ó ọ̀gáàdù ìran ti kó nǹkan mí bò ó tó lọ bá àgbàlájú yìí bẹ́ẹ̀ bá ṣe yọ ọ̀kan rẹ̀ ó ti dé ní ìfura á ní síta mọ̀ sí ní ilé ọ̀kọ́ mọ́mà tẹ̀ bí ní sáńkà láti tó mọ́ tẹ̀ kọ́ fi wé kura kọ́dà kò tó ayà yọ ọ̀kan káàdù tó fi kura yọ ọ̀kan lóko tó lọ́dún ẹ̀ tó bá sọ tó kí ẹni jìnà tá a máa bẹ̀rẹ̀ àwọn àgbà kan fẹ́rẹ̀ láti pàdé àdìsẹ́ òṣèlú yẹn bá ti wà lọ́wọ́ lọ́sọ̀rọ̀ wà kó fẹ́ ní àtẹ́bí àwọn bá fọ́lẹ̀ alánàbí yìí kan kó sọ̀rọ̀ àwọn tẹ́lẹ̀ alẹ́ àmọ́ bí ẹjọ́ òkúrẹ́ ọ̀rẹ́ yẹn lọ́wọ́ fẹ́lẹ̀ aláàmúfàlẹ̀ aláàmúfàlẹ̀ ọ̀rẹ́ kẹlẹ́ kéèyàn máa ṣe olólọ́lá ọba àlè kéèyàn ti sọ̀rọ̀ àdára sọ́fẹ́lá ní orí kan after àdúrà ìlú àwọn àlẹ́ kò sí ìrànlọ́ tó ká òṣìṣẹ́ òṣìṣẹ́ alágbá níbi ìṣẹ̀kan ti pọ̀ á lè ní tó àtàlágbà níbi náà fún ẹgbẹ́ náà bá ká àkótọ́ ọlọ́run mo ń tọ́ta láti bá ti bọ́ ìṣe tàwọn tó ìdájọ́ mo fẹ́ fi mo fẹ́ fi tu àkàtọ́ ọ̀dọ̀ ìwọ gbàdúrà mi ọ̀kan bẹ́ẹ̀ ní àwọn ẹni ọlọ́run à ń ó ní mo bá ti fẹ́ ṣàdúrà ti àtàlágbà nílẹ̀ ọwá fi àdúgbà rẹ̀ táà ní ọwá pàtàlágbà nílẹ̀ náà parí ọlọ́wọ́ jẹ́gbà àjọ ọlọ́run ọlọ́run ní ló dé ó ní tó látàlágbà ọkọ̀ tó ti kò ṣe ọlọ́run tó tẹ̀ka pàṣẹ kápẹ́lágbà náà إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه Ọlọ́run ló pàṣẹ ń tọ́lọ̀ ń bá pàṣẹ rẹ̀ ló gbà. Bí rẹ̀ tẹ́tẹ̀ tó kù lè rí, Ọlọ́run bá fẹ́ràn ànábì rẹ̀ kọjá kó wò pé wọ́n ló ń wí tí ò wá ní wá sọ̀rọ̀ ní báńkó sọ̀rọ̀ bá nàbí. Kẹ́nà ah, lábájá ọmọ sí ni nínú bá nàbí rẹ̀ ló sọ̀rọ̀ fún olóńgbò ṣe yóò gbà kò ní wò wọ́n. Pẹ̀sọ̀ pé mi mo ní kó sọ̀rọ̀ ẹ̀.

sọ́lá bá wọn ni èbẹ̀ oníjọ́ sí ilé àwọn ìrìnàjò kí ní kàmú lárúbáwá kan sábà ìwà sọ́dá ìrìnàjò sọ́lá lọ sọ́lá wọn ló sọ fún mọ́tàlá ọbẹ̀ tó sọ fẹ́ bí mọ́tàlá jù àrùn kò ní o nígbà táwọn ìwà jẹ́ àgbà nígbà ní à látọ́jú lùmọ́ ẹ má dàtọ̀ mọ́ ara ó ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹ máa bọ̀ wá ìlú wa sálà yìí sọ̀rọ̀ mọ́tíláṣí ìdílé náà sọ̀rọ̀ bó ti wá sọ fún mo ti wá rí ojúbí ó wá fi pàtẹ́lì nìkan ló ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú fóònù ló ṣe dáadáa pẹ̀lú ẹgbẹ́ òun ó wá bẹ̀rẹ̀ fún mi lọ́wọ́ àtúntà nìkan ó wá fi pẹ̀lú ó wá lẹ́tà àjọ gbọ́dọ̀ lábára owó ní ọlọ́run ọlọ́run ìrànlámúni wá pa Muhammad. kai ne ko kai muhammad wala tarham ma'ana ahla makka lumi wala ya amri o fẹ́ kí get back with you Tọ́lá ní kìí káà ní kò fẹ́, àrẹ́bìnrin yà háàbà làbọ́ta àjẹ́ta wà náà, ní kò fẹ́ ló fẹ́ dárò ìkí ọlọ́run bá bẹ̀ kọjá èmi láti fẹ́ ìlú gan sọ́kútọ́lọ́ ọmọ tó kẹ́kọ̀ọ́ ọmọ tó tẹ̀ gbogbo wa sọ́lọ́ bá fẹ́ ràn án púpọ̀ púpọ̀ kí ẹ bá yẹ sọ̀tọ̀ láti bá yẹ sọ̀tọ̀ láti fún bí ó jẹ́ sọ̀tọ̀ láti fún ẹni tó wá jẹ́ mọ́lẹ̀ ẹ̀yìn táwọn ẹni ti gbọ́ ilé àwùjọ wa ni wọ́n lè fi ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kú lọ ẹ̀ẹ́n ní abájáde òkú ní sàtọ̀ láti fún ẹni tó kó sàtọ̀ àpapọ̀ òṣèlú sọ̀tọ̀ láti fún ẹni tó sọ̀tọ̀ láti fún ẹni tó sọ̀tọ̀ yorùbá gbé ọlọ́run gbàdọ̀ lọ́wọ́ olùpa ẹ̀ lára rẹ̀ ọlọ́run tọ́lá ní ọ̀rẹ́ tó tó bá gbé ní ìdúró jùlọ náà tó bá ń lọ ọlọ́run tó orí bá lórí ẹ̀ ní bá tàbá àtúgbà ọlọ́run tó lẹ́yìn ìtàṣáwó ní ẹ̀bá ti tàdúrà kàríkàríkà tí ẹ̀sìn náà tàdúrà sí dáadáa lẹ́yìn torí pé ní ìtàṣáwó lè mọ̀ pẹ̀lú àti tàbí àti tàbí fún àpẹẹrẹ lẹ́yìn ìtàṣáwó وليتخير من الدعاء أعجبه إليه kó tún sí láàdúrà èyí tó bá wú ọdún ló mú mi lójú ìlú ẹ̀ka ṣe ń tán wọn àwọn olùgbàgbọ́ lágbáwá máa ṣe táwọn ọmọ ìlú dákẹ́ táwọn olùgbàgbọ́ yóò bá lóòótọ́ lórí ẹ̀ máa gbọ́ ara rẹ̀ lọ́wọ́ kọ́ba àlejò ní káṣá àdúrà òsì yìí ní kẹta àdúrà tó ń ṣe nù lórí àdúrà fẹ́ ìlú àpárùn àlejò àti ọ̀gbìn kéèyàn tú sínú àdúrà pọ̀tẹ́tẹ́ hmm? ìbáṣe fẹ́ sàdúrà gbogbo tí yóò bá sọ ọ ìdáàbò ẹnu máa àdúrà tó kó gbogbo kan jọ lù lẹ́yìn bá máa ń lọ náà á ti nà sí ilé àtàlà ọ̀gá àtàlà àtàlà ìrìn bó ti lọ́wọ́ àwọn ìṣọ́ra àti ìyá àwọn ìṣọ́ra àti ìṣọ́ra àti ẹ̀hìn ìṣọ́ra máa bẹ̀rẹ̀ lọ́tọ̀ ọlọ́run mọ́tò thousand and twenty-three sọ́sáàtì béèrè àtijọ́ náà ni torí mọ́tò kò má béèrè mọ́tò má béèrè ìyàwó má yẹ kẹrọ sọ́kà ìyá nínú àwọn ìyá láti ìyá máa wò tó bá wọn kátó béèrè yìí ti ọlọ́run ọba ó fi lọ́dọ̀ ọlọ́run anáàlà àwọn ọmọ ṣe ní téèkì rẹ̀ lẹ́nu ìbáṣẹ hajj tó máa ń kó tọrọ nǹkan ẹ̀yọ̀ kan tó bá yóò tọrọ nǹkan tó tàn ní máa ń tọrọ nǹkan nǹkan tí ó tán kọ́dà ìlòmí ni àgbà pé bóyá pé àmọ́ ẹni tí tó bá tọrọ táà ń bọ́ sí kọ́tọ̀ ìgbà tọrọ bá náà dìnnà sí àwọn àtàwọn ọ̀bùnà afẹ́ àtàwọn ò ní anáfóònù máa lè fi sọ wípé anáfóònù máa lè sọ wípé anáfóònù sábà àti oṣù tó bá láti àti àti ìmọ̀ àti ìmọ̀ àti àti àti ilẹ̀ tó wà ní ẹ̀kọ́ bá ní ọkọ̀ àwọn láti ẹ̀kọ́ láti ọlọ́run tó láti ilé ta ọlọ́run láti ìlú ilé ẹ̀sìn ẹ̀kọ́ ara ẹ̀kọ́ sábà lọ́dọ̀ yà ní ọ̀nà tó sọ yìí nígbà tó wọ́n bá gbà ní wá sí ilé ìdájọ́ tí ó na ọ̀nà ọlọ́run wá sí ọlọ́run láti ọlọ́run láti ọ̀dọ̀ àánú nípa àwọn kan tó bá jẹ́ orí ilé ayé ìlú tó bá dá àwọn ọmọ ìdílé ìgbẹ́ ẹgbẹ́ ìfọ́ra mi. bẹ́ẹ̀ bá ti di àwọn ilé ìgbẹ́ ìlú tó bá kù lọ́wọ́ bẹ́ẹ̀ náà ọdún tó yàn bá yẹ ìgbẹ́ ní ìgbẹ́ ní ẹ̀rọ àwọn ọ̀dọ̀ tó kù tó lò ó. ẹ̀yìn ìgbẹ́ ìlú náà ayé ọ̀dọ́ wa wà náà. Àìsà ni èrú àtúnṣe Nàìjíríà. Nàìjíríà ni ẹ̀rù ṣe àìsà. Nínú ọ̀rọ̀ náà, àìsà wà ní ìwà ní ọ̀gbìn tó ní ìmàláwó, àwọn àìsà ló kò ní òye. Àìsà àmọ̀kò àìlú àbálọ̀ wà fún àná. Làbọ̀ àmọ́ tó ní pé obìnrin ò lè ní ìdíwọ́ bá wọn àìsàn wà tó ìjọba ní ìjọba tó ń bá wọn. ẹ̀sùn tó bá ní kò ní ìdíwọ́ ní wọn àìsàn tó ń bá wọn ọ̀bá tó ń bá wọn ó wà ní wọn bá wọn àìsàn wà wà ní ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú Náà wọ́n Ó lè yẹ lè nínú ẹ̀láyàwó láàrin ẹ̀rọ òun náà. قوتل كيف أن wọ́n ní ní Ọdún ti stọ́pù ní ẹ̀. Tò láàrín ọdún mẹ́ta ẹ̀mọ̀ wọ́n fẹ́ kọ̀ rẹ̀ sí àwọn nǹkan tí ó fẹ̀kàn ti bàjẹ́ láwùjọ yẹn wo ni wọ́n wá ní ma wá emphasize inna Allah ya'muru bil adli wal ihsan wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi òní wọ́n fi àyà ní emphasize pé ọlọ́run bá pàṣẹ láti déédé ìtumọ̀ déédé ó fẹ́ àmàrà rẹ̀ ní pé èèyàn ó ṣe gbọ́dọ̀ ò ní ìṣú pẹ̀lú ẹ̀ tó kórìíra ẹ̀ májẹ̀ pé kórìíra tó o ní o má ní ilé ń

ìmáàmù ìlú wa bẹ́ẹ̀ bá ṣe pẹ̀lú ilé nù hmm, kó tó bá bá gbọ́ kó tó bá mẹ́sẹ̀ẹ́jì táàmù lọ náà ní nígbà tó bá rí ayàtọ̀ láàrín wọ́n hmm, lè ta àwọn kan tó pọ̀ náà tí wọ́n gbàgbà lórí ọlọ́run àwọn akókò tó ń pa irú kan tó tó ju eléyìí náà tẹ́kùn rí oníbẹ̀rẹ̀ lórí pé lórí yúbà àwọn ìmáàmù náà wọ́n máa ń sọ̀rọ̀ fáwọn àwọn kòlàpá tẹ́lẹ̀ wọ́n lọ́wọ́ ọ̀húnmá àti bákìrì wọ ọmọ wọ ọ̀tùmánà wà áyè wà ní sọ̀hábà tí àjùmáyé àti wà ní sísàlẹ̀ bá kéyà ẹkùn mọ̀ dákọ̀ wọn kó dákọ̀ bá lọ́wọ́ dákọ̀ wọn kọ̀ sí ní tó múnú náà wá òun ni pé lẹ́yìn ìgbà táwọn ọmọ yà lòjọba tán àwọn ọlọ́lá bá sí náà wá gbàjọba lọ́wọ́ wọn àwọn ọlọ́lá bá ti wá jẹ́ fámìlì papọ̀ máa wọn àwọn àlọ́ àwọn fámìlì àyè àwọn tó jẹ́ àṣìlì yóò àwọn ìyẹn náà ń kọ́ àwọn aláwọn méjì nínú wọn aláwọn méjì nínú àwọn táwọn náà ń tẹ̀lé ayé àwọn náà wá ń tẹ́pè ní àwọn bá fẹ́ àti ọmọ àwọn ní ó tẹ́pè lé òtún máa tó ìyẹn wá láwọn àfáà tún náà wá fẹ́ kọ̀ rẹ̀ pé tí wọ́n bá ń tẹ́ pẹ̀lú Usman tọ́kàn náà kọ́ òtọ́hùn náà tọ́kàn ńlá náà ní gbogbo wọn pátápátá lẹ́nu ìfẹ́ lọ́dọ̀ tiwa àwọn ọmọ sàdúrà kò gbogbo wọn láti fi lè pààyàn rẹ lẹ́bi gbọ́n mọ́ fi dákọ̀ wọn ibi dídákọ̀ wọn yẹn tó tó adìpé dídákọ̀ àwọn lọ́balọ́ba náà wá wọlé ẹ torí kọ ẹwẹ̀ mi lọ́dún pé aláwọ̀ mọ̀ tó lóṣòlù tọ́ وانظروا لماه ووزراه ووكلاه وذاكره لا يوم الدين وقت ثلاثة لا فيد علينا ولا الحجاج والغزاة والمسافرين والمقيمين ẹ máa gbọ́ ọdún bá ń bá ẹ̀ẹ́ ìtàn wíbẹ̀ ní pé ọlọ́pọ̀ ọba wa yìí láfọ̀bá wa ránṣẹ́ ọba àwa mùsùlùmí sọ pé ìṣẹ́jì bá sọ́ba mùsùlùmí tó bá jù síbà lọ́kàn parọ́ ni tó tó fà tí wọ́n fi ń sí yẹn náà fi ṣẹlẹ̀ kò sí láti pàdánù ó ní wípé ìgbà tí ó fi dàgbà wọn bá ní àbá fáwọn ìjọba lọ́wọ́ ẹ̀yìn ẹni tó yá kàlífà ti wà wíkì ṣùgbọ́n ẹ̀yìn lásán báwọn lè fọwọ́ yé kàlífà wọ́n lágbára kankan àwọn sọ́jà sì wọ́n kọ̀ sọ àwọn táwọn wá jẹ́ bí irú láti àwọn lúmi fún òsínbẹ̀ àwọn olè flame kàlíbà ìwọ́n àwọn ètè rẹ̀bì sọ àwọn ọmọ wá dákọ rẹ̀ lórí kó túbà wọn láti ṣó bá wọn lálẹ́ jáǹsì ọlọ́run bá kó ṣe dáadáa bá àwọn àlúgbà wa ẹ̀kọ́ nígbà tó kọjú yóò yóò sọ pé lóòótọ́ kò lálẹ́ jáǹsì náà fi mọ́ sọ ní ọlọ́pọ̀ olùjọ́sọ tí wọ́n náà fi lè sọ àlẹ́ jáàsì pé tọ̀ bàbá bàbá ni wọ́n fi ń sàdúrà fún un àmọ́ nǹkan yẹn àsìkò ni ó mọ̀ jù sáà nígbà tá à ń sáná ń bẹ tán fẹ́ gbórí ibúdé tán fẹ́ mọ báwọn sáájú ànábi ẹ̀yìn òṣùwà àwọn sáájú àwọn ìlànà sáájú ànábi òṣùwà fẹ́ kú bá wà ní yàtọ̀ gbórí ibú ló ń ṣe òkùnkùn fẹ́ gbórí ibú wá àdámọ́ wọ́n ní àdúrà asáfúnlára àdìmọ̀lẹ́bí àìlá ayélujára yóò mọ̀lẹ́bí sálùkà tọ́ba tán musa dáfọ̀ àdúrà dáfọ̀ gbogbo àdáyébọ̀ yóò mú amẹ́ni òde tó dókè tán bẹ́ẹ̀dẹ́ tó jọ òun kò dókè bá mi pẹ̀lú fọ́mọ́lá ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ dà tẹ̀gbọ́n ìtumọ̀ rẹ̀ dà tẹwárí ẹ̀ ibi tí a lè fi fi kùtà lọ́bí àbí táwọn sàájá ànábì dé àbí tàbí ìgbà ṣe tó dókè nù tẹ́gẹ́gẹ́ ìsàgbélẹ̀ ẹ̀rọ nísàlẹ̀ ẹ̀hẹ́n tó kí àwọn tó tẹ́ àtàkùnlọ́ àmọ́ tó mọ́ wá ọ̀fẹ́ pẹ̀lú nǹkan táwọn ẹlòmí ń ṣe yàtọ̀ sí ìkówà jẹ́nẹ́ra ní ẹ̀bá fẹ́ bẹ́ lọ́wọ́ bá ayé ìkọ̀lú jẹ́nẹ́ra ní fẹ́ ẹ̀rẹ́ náà tó lọ́wọ́ ọ̀rẹ́ ìjọ pé àwọn ọmọdé àdé ní ìjẹjẹ làtírí lọ́wọ́ àdírí kàtàkì àtàkùnlá ẹ̀ẹ́dẹ̀gbẹ́kẹ̀rẹ̀ kàtàkì ìjẹun ní àgbogbo tó ń gbìyàn lè ṣe bí èèyàn bá fún bá kẹ́lé ìwé ọjọ́ bọ́lọ́ dára ní ti ẹ̀rẹ́ lójú èkó ti táwọn ní ìgbà ọgbọ́n tó kan lè kà fún ọgbà ti táwọn ní ìgbò ní lọ́wọ́ tó ìtumọ̀ rẹ̀ dà ẹni bá ti gbọ́ lárúbáwá ọ̀nà olè sọ fún máa fún àti gbọ́ wọ́n ní ààyè ibi tí máa ń mọ́ ní ìdí máa ń kẹ́m ìlú àyè làwa máa ń pè láwùjọ tó wà ní mẹ́mbà fún àwọn òkúkọ ní mẹ́mbà ìnáwó ìgbà ibi tí máa ń mọ́ ní ìjọ kó gbà bọ̀bọ́ yàtọ̀ wípé ìbẹ̀ ni wọ́n máa ń gbé e sí ilé ìgbà àyè ibi tí wọ́n yọ fún àwọn pẹ̀lú ìṣòro náà ń pè so àyè yẹn pé tí sábà ti kí òun jàmá alákọ̀ọ́kọ́ ta kámọ́rà kan lè fi wọ́n ti kí èèyàn lè lu àyè yẹn lẹ́ẹ̀kejì èèyàn lè lu lẹ́ẹ̀mẹ́fà kò ní ẹ̀ka tó fẹ́ dàbí àyè máa ń kàn kò sí kankan bẹ́ẹ̀ àfi tó bá ṣe wípé ìdẹ́ ìkàbìlẹ̀ sọ́ra tó bẹ̀rẹ̀ dá kí èèyàn tí bá ń bọ̀ wá mọ́rò fún ẹ̀sẹ̀ ń kí ọ̀nà ìmọ̀mù lórí ẹ̀yìn tẹ́ wá dé pẹ̀lú ìrẹ̀yìn lẹ́tí jẹ́mọ́ mi ìtàkìlẹ́kẹ́ mọ́ tó bẹ̀ òun ni wípé ó mọ̀ fẹ́ tí impression wípé wọ́n ẹ̀fẹ́ iṣẹ́ one then two kó impression wípé ẹ̀yin ò gba ti mọ́mù taláwọ̀ ìpè ìdágbà kèfè nílẹ̀ pé ní àbí ọ̀tẹ́ ti wà pé ẹjọ́ ó kíkẹ̀ kan ọjọ́ àyè sẹ́wọ̀n yí pé ẹsẹ̀ ìwọ̀n ìjọba fi kéèkì rẹ̀ ló ti yóò kọ́ra pé ní tó fi mú tó fi délẹ̀ wọ́n bá ní máa mú àbí mo rò pé lára àwọn ọ̀nà àwọn akẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ó lé kí bẹ̀ ó lé kí bẹ̀ ní máa mú ìwọ́ sí ẹ̀ ìwọ́ bẹ́ gba aládàá rẹ̀ bọ́ sẹ́yìn tó ẹ pé ìyẹn bá ní ó ti lọ àmọ́ kì í fẹ́ sí pé àwọn èdè ilẹ̀ mi ti bẹ̀ ẹgbẹ́ mi kọ́dà ìfọ́nmù kan lè dá láti má sí ilẹ̀ ó ní àpọ́jú ẹ̀wọ̀ ìgbé dáàbò àwọn ọmọ ìyọrí àti àgbẹ̀ wọ́n máa ń sọ bẹ́ẹ̀ jẹ́jẹ́ ìṣòro kó dàbẹ̀ lè gbọ̀dọ̀ àgbẹ̀ mọ́. tó tó báyìí pé ìjọba mọ̀ pé yóò bá dá wà lálẹ́ yóò lọ tẹ̀lé ní ọ̀nà pé ẹ má sọ rẹ̀. àmọ́ kì í pé àwọn ọmọ òní tó fẹ́ dàbẹ̀ ìjọba mọ̀ kẹ́kẹ́ fi hàn lẹ́. kọ́dà tó náà àpá àjọyọ̀ tó pé kó sí mọ́ nítorí wọn bá dà lẹ́yìn òní ìkànnì ìlú òní àkópadà ti wà lásìkò àwọn sẹ́láfọ̀ tó wọ́n dàgbà rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà tó wà ní ìgbà. wọ́n ní èèyàn àwọn méjì yára àlówó bọ̀kọ́rẹ́ kàtàkì yára àlówó ọ̀tọ̀ọ̀tọ̀ ní pé ṣé ìgbé ọbẹ̀ pàṣẹ kọ́rẹ́ kàtàkì yára àlówó náà yóò sanwó àbí ẹ̀rọ ẹ̀sìn àbí tó tẹ̀ pé inflation ti sọ̀rọ̀ ìyàwó náírà ni náírà sẹ́yìn àti ìyá mi mẹ́rin ló fi dá dá àti sẹ́yìn ẹ̀ bá ti mọ́ ẹ̀jẹ̀ lọ. omi níta náírà ló fi yáwó náírà yẹn náà lọ́nà kódà ti pé tàbá ti wọ̀ déédéé tó wò yẹn jẹ́ tọ́ tó yá náà ló dà padà kìí ti kékeré gbọ̀tọ̀ pé ti bá lù rẹ̀ níwájú ìrìn ìrìn náà ṣùgbọ́n tẹ́ ó yá kẹ̀yà ló èèyàn fi sóore ẹgbẹ́ ìwọ̀n ẹgbẹ́ ìwọ̀n fẹ́ ti gbẹ́lẹ́ sí ẹgbẹ́ ìwọ̀n fẹ́ ti gbẹ́lẹ́ ó fẹ́ fi ràn án lọ́wọ́ tọ̀tọ̀ bá ti kúrò lọ́wọ́ ẹ̀sìn náà ló ṣe ẹgbẹ́ mọ̀ á ti tẹ̀ mọ́lẹ̀ ọwọ́ ẹ̀dá fẹ́ ti rírá ẹ̀rú ó fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀gbẹ́ tọ́ àti tó bá ṣe pé ẹ̀yìn ìyẹn bá èmi ìtẹ̀ká sí owó mi sí náírà torí ìjẹ́ mo fi lọ́ọ́ lè ṣe kí n fi pọ̀ ẹgbẹ́ mi tó tó bá dá padà náà kọ́ òwe dọ́là ló ń dá padà tẹ́lẹ̀ bá ti mọ́lẹ̀ bẹ́ẹ̀ kó lè àgbé lọ́dọ̀ rẹ̀ ọ̀dí yóò jẹ́ iye tí ó jẹ́ ọjọ́ náà ti ta ọ̀wọ́ àìsàn sábà fẹ́ dọ́là tó àti iye báyìí iye tó jẹ́ pàṣẹ àti ten dollar ẹ̀yìn tó bàrà bàrà ten dollar tẹ́lẹ̀ bá tún tẹ̀lé mú ẹ̀rẹ́ ó lè di kò méjì kò bá di kò bá di owó tó bá ti tó jẹ̀mú ó ní kò ní jẹ̀mú àmọ́ tó wá sí pé ẹ̀jọ́ tó tẹ́lẹ̀ nígbà tó wá fẹ́ tẹ́lẹ̀ ó sọ ní ah, owó ẹ̀ bàjẹ́ o dọ́là ló fi dá padà kò tọ́ olùsèmọ́jẹ̀mú yẹn lẹ́yìn bàtà náà àti tí ọba ọpa atọ́jọ jẹ láì tó ló ń mú sí ya báyìí lẹ́yìn nǹkan ṣẹ̀rẹ́ àlá ọ̀pẹ kéèyàn yáyà lówó kéèyàn wá san ju ilé nìyẹn tó yáyà tí ìbá fẹ́ nìyẹn ló bá ti mọ́jẹ̀ ètò òkèèrè tí ẹni tí ó yáyà bá bẹ̀rẹ̀ kò tọ́ tó bá fi lè béèrè pé ah, ọba fi nǹkan tí ó rí báyìí torí pé owó tó yá ọ̀dùnkà pọ̀ láti má béèrè ẹ̀yìn tẹ́jẹ́ ká gba ọ̀dọ̀ yá rẹ̀ tàbí ọkàn fẹ́ wà nínú náà wọ́n ti mọ́ nílá ẹ̀mọ́ ní ibi torí náà ọlọ́pàá tàbí ó fara ń bá gbà yẹn tọ̀tí wọn lọ́pàá tọ́wọ́ àgbéyàn dáadáa bá ní ẹni tí máa ń ẹ tí wọn wà ọwọ́ ló fẹ́ wá yà tó táà má nì tọ́jà jù ẹ̀yìn má tọ́jà jù tó bá fi kún un náà tó tó Amal kẹ́lú ọdún náà. Ní tó kù tẹ́wúlẹ̀ Ewu ẹ̀sẹ̀ tó ẹ̀kọ́ yíyá bá nù, ó bẹ́ta kẹ́ẹ̀bẹ̀ kan ti transaction ní lórí currency tó wà pé nígbà yìí ẹwọ́n mi kọ́ ẹ pé ìtẹ́yìn máa ń ṣe ìké ẹ̀ṣẹ̀ transaction tẹ̀sí lórí currency tó wà pé mú ìlú méjì kọ́ hmm? ẹ pé sọ́là tó wà pé mú ìlú kẹ́ẹ̀bẹ̀ yóò bá ọkọ̀ owó fún ọ ẹ̀yìn kọ́là ní náírà ọdún tó kàn bá tẹ̀sí lọ́sẹ̀. ṣùgbọ́n bí tìrìbí kan dọ́là ló kúrò àti tẹ́lẹ̀ ìlú rẹ̀ lórí. àmọ́ kó ní pé léèyàn sọ pé wọ́n fún yàn ní náírà pé wọ́n sọ wípé ah, ní tó bá padà wá jẹ́ ìfidílẹ́ǹtì rẹ̀ ní ní ẹ̀sìn ìfidílẹ́ǹtì tó jẹ́ gbà tó kún lówó ìmìlẹ̀ hmm? fún ìlélé gba tó bá jẹ́ nígbà tó bá sàn ẹgbọ́n mi wẹ́dà kò náírà ìyàtọ̀ dọ́là déédéé tó bá fún yìí yóò fún yìí kò yóò bà wá ní òwe gbọ́ mi. Ṣé wọ́n náà nínú mo sọ ten dollars ní? Ṣé ní sáńtẹ̀rù ò ní í tẹ̀lé ní yóò sí ní kọ́rẹ́tì ìjọ láti náà kó dá padà ẹ́ ìdílé dọ́là ló náà fún un. ẹ̀yin náà fojú sí ebi náírà jẹ́ gbà yẹn. àti àwọn ọ̀nà sẹ́yìn ìdílé dọ́là ló náà fún un. ìdílé ọkọ̀ ìgbà yẹn ebi náírà jẹ́ gbà àti jẹ́ka mi ọ́ kí ni ọ̀nà méjì náà ló lè lọ. tó bá tó bá lẹ̀ lọ. tó bá bá lẹ̀ lọ.

dọ́là ló náà fọ́nà so àtúbájú ló jẹ̀bọ̀ ló kù kéyìn onímọ̀ àtọ́ bá tí tó wó ní nígbà tí wọ́n fẹ́ san in tó wó wà nígbà tí ìyára rẹ̀ lórí tó wó bá wà nígbà tí ìyára rẹ̀ lórí òun àti èèyàn fẹ́ kírun ẹni tí èsè mùsùlùmí alọ́ fẹ́ kírun pẹ̀lú yẹn kí ẹni tó ń gbogbo má kírun pẹ̀lú ẹ̀ èyí tó fi ní kírun pẹ̀lú ẹ̀ wọ́n ti pé tí ò bá ti ní ṣàhádà kò ní ìrùn tí ó wá aláàrẹ̀ mú kírun ní fẹ́ẹ̀fẹ́ ti di yẹn èyí sọ pé ìran pàtàkì kọjá àkọsọ fún nǹkan pé ẹjọ́ mọ́ tó ṣe ìdí ìrú má ṣe ìdí àtàbálẹ̀ jẹ ní kí alẹ́jẹ ní kí ìjájọ jẹ ní kí má ṣe rẹ̀ èyí náà ni èyí ti ṣàhádà pọ̀ náà Èèmù tí wà ní kéèké ìtara yín ló bá rẹ̀ já ní tẹ́rì òní tẹ́rà àwọn tẹ́mù ẹ̀ máa àwọn káàkiri àwọn ìgbàgbé inú kìtẹ́lì náà ti gbogbo àwọn gbà pé èèyàn máa ń fáwọn ẹgbẹ́ lọ àdúrà àwọn káàkiri bá àwọn olùgbé wà ní ìpínlẹ̀ fásitì àti ìwọn náà fásitì kìkì bẹ́ẹ̀ lọ kò sí ìyẹn ti bẹ́ẹ̀ lọ ti pé ọjà rẹ̀ ti ń ta ìdí kẹ̀kẹ́ so òun ò gbà àwẹ̀ pẹ̀lú mọ́jẹ̀mú tẹ́yìn fi ń gbà àwẹ̀ sílẹ̀ òun náà jésù àwẹ̀ náà sì wà nínú ẹsẹ̀ dájú fi ìran àwẹ̀ náà wà fẹsẹ̀ tó ìran àwẹ̀ òun kà fẹ́ lo táìmù tẹ́yìn ń gbà lóun náà fẹ́ gbàwẹ̀ ní bẹ́ẹ̀sì lórí bóun ṣe máa ń gba àwẹ̀ tòun ẹgbọ́n mi yé so eléyìn rọmọdọ́n kan ní gbà ìwọ́n sì fi àmóhun náà fẹ́ gbàwẹ̀ sásìkò rọmọdọ́n ẹ̀hẹ́ bó bá fẹ́ gba rọmọdọ́n òun náà mọ̀ wọ́n jẹ́ mọ́tò ìkòkí èèyàn lóun àráwé ìkòkí kẹ́kẹ́ ọwọ́ kàfẹ́ gba àsìkò yìí ọlọ́mọdún gba àdúrà àdúrà náà ní gbogbo tiwọn àwọn tí wọ́n wá káàkiri wọ́n bá lọ́rọ̀ ẹlẹ́bọ náà yóò tún lọ sọ̀gbọ́n má náà gbá yóò tún bá rẹ̀ tiwọn náà ọ̀hún ìjó kan jẹ nìkan làwọn fẹ́ẹ̀sì mú sùjúdù sáwí pé èèyàn ti ràn ọ àgbà lóru ó wá pẹ́ wọ́n ti rí ìgbàlú tó bá tí ò bá pẹ́ kágbèsè ìyẹn kírun tẹ́lẹ̀ báyìí pé àpòjù bóyá bíi ten fifteen minutes lọ ọwọ́ arántí ìyẹn lè padà wá yóò wá sí zulu báwí nìkan yóò wá sára hmm? àmọ́ tó bá ti pé ìrún tó rí tó gbàgbé bí ìrún nǹkan tó jẹ́ ọ̀nà nǹkan tó jẹ́ orúkún ni ẹni tí ó fẹ̀ kápẹ́ gbogbo òun ẹbí padà ní tó pé tó ẹgbẹ́ tó bá ti pẹ́ èyí oṣù tó bá ti pẹ́ èyí kan tó yẹ ẹni tí ó jẹ́ mùsùlùmí bọ̀ ní pé tí òun gbà fẹ́ kò kí òun gbà ẹni tí tó bá fún báyìí ní náà sí pẹ̀lú sábà lọ sọ́nà ẹni tí ó pé é máa ń kí ńlá ní àríkè ìtàní tó jẹ́ tọ̀ ẹni tó jẹ́ ìtàní tó láti ẹ̀tọ́ òṣèlú a nínú àwọn àpá ìṣèkèrè yẹn àwọn yìí dáadáa wọ́n sì yẹ ẹni wọn tó sì kún a sì nínú àwọn ọmọ tó ṣe tó ẹni tí ò bá kírun kan ọ̀rọ̀ rẹ léwu gan ọmọ èdè ìgbà yìí kò tó bá wọn ní ìdílé ó léwu ṣùgbọ́n tá a bá dúró lórí òfin ọ̀tá àwọn méjèèjì yìí ẹni tí ò bá kírun àti ìdílé àti ìdílé bẹ́ẹ̀ ni ẹ̀dìgbà káàkiri òtù lábálẹ̀ lọ èdè rí ìyọ̀bá rẹ̀ lábẹ́rù ọlọ́dọ̀ fi káàkiri àwọ́sá ní fi káàkiri àwọn ní kèfè àwọn láti kèfè lọ́rọ̀ lọ́rọ̀ tó kéfè rí àwọn tọ́bá lọ lórí tó wọ́yọ́tọ̀ ọ̀nà òṣùwà lára àwọn sáàlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ léwu ó léwu náà ó ní ó sì ní ìlú ó ní ti pẹ̀lú fún oníṣọ́nà tó bá tó ọba gbà pé lọ́dọ̀ ọ̀tẹ̀ kìbìrì ní òní kí kò bá tó ní èdè kìbìrì kan láti lè fìyà jẹ tó dà káwọn èèyàn fi lè mọ èèyàn àwọn èèyàn gidi ká má ti fìyà náà dà kánà ẹ̀rọ̀sá kéèyàn ga àwọn tí wọ́n mọ àdúrà àwọn ẹgbẹ́ àgbẹ̀rẹ̀ ọmọ ọba ẹ̀dá gíra máa ń wígbà gíra máa ń gbò ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ wà mọ̀ orí mọ̀ ẹ̀rẹ́ tó sábà máa ti rí bá àwọn ọba ẹ̀dùn apájọba apájọ ẹ̀rọ ní lórí ìwòrán àtọ̀gbọ́ tẹ̀sí ní ẹ̀dá ẹ̀dùn dára àwọn olórí àwọn olórí aláṣẹ ní ìlú kílẹ̀ mọ̀ tí ó mọ̀ lórí àríkọ́lá jẹ́ kọ́lọ̀ bá àwọn gúújì ẹ̀nìkan nù wọn lọ́wọ́ ní ìdí ìtàjànára ẹ̀rọ pé gúújì òmì ó lè níbo ti wà lọ ní jánára àti ní ní ní ìjànára ìgbà mẹ́ta bá wọ ìgbà tó nà láti fi lè hàn pé ìyẹn ti mọ̀ tọ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí òun wọ́n fi mùsùlùmí tẹ̀ ọ̀gbà mẹ́sì ilé wọn ìṣòwòlè tí wọ́n lè ṣe òkú rẹ̀ àwọn àti ọgbà àwọn ọgbà òkèrè kan wọ́n ní òun náà tó náà wá jẹ́ nípa fámìlì wọ́n ti wá táwọn ìlara tó wọ̀n mọ̀ òun wá fi dàgbà òun ò ṣe gbogbo nǹkan yẹn mọ́ òun bá wọn ti fún lókì bẹ́ẹ̀ wọ́n wá ní ìbọn sí ìjọ kan wọ́n wọlé wọ́n ọmọ aládìrin yọ <laughs> ọmọ aládìrin yọ ọmọ kéré kan jọ pé ṣé ìgbẹ́kẹ̀lé ìgbẹ́kẹ̀lé tó bá ti kó nǹkan bá ti fún ẹ̀ wọ́n ti fún ẹ̀ tébù kankan òun ìwọ ẹ̀fọ́ àmọ́ kò gbọdọ̀ nọ́ọ̀tsọ̀ rẹ̀ ìlú ọ̀pọ̀ nọ́ọ̀tsọ̀ rẹ̀ ní bá sọ ẹ̀ láti kiri gàrí kí ní ìṣẹ̀fà bẹ́ẹ̀ fún ọ̀nà ìṣẹ̀lẹ̀ kọ́kọ́rọ̀ wáyà rẹ̀ ní ìṣòro ẹ̀gbọ́n orílẹ̀-èdè náà sọ náà ọ̀pọ̀lọpọ̀ lórí ìgbọ́n náà àwọn àgbà ní àwọn pé ìjọba yóò mọ̀ sí wà lára sí ìyàgbẹ́ Àhà ah, àhà ah, ah, kí ló ṣe wọ́n lẹ́yìn tó bá ní jẹ́ lára lásìkò òṣèlú ìjà ìdí àtúntò àkọ́ wá lóṣù méjì ní pé kó ló ṣe wọ́n ní bá tó àkọ́kọ́ àwọn ọ̀dọ́ yóò mọ̀ wá sí ẹ̀tọ́ òbí ha yóò sì ha káàkiri kò ní ha lórí jẹ́sì mà kò ní ha. tó bá mọ tó bá lè àmọ́tọ̀ tó bá mọ́ tó lè bàjẹ́ tó bá máa jẹ́ tó mọ́ gbọ́tọ̀ wọ́n ti lé sí ọlá ní ọba jẹ́ ní òbí bàjẹ́ tó ẹgbẹ̀ẹ́ tó bá tàkù láàrín ìbàjẹ́ fún ọba jẹ́ tó ẹ òun jẹ́ nínà tẹ́ kò ní ẹ̀ka tó ti sí ẹ̀ka ara náà nínú àwọn ètò òdìdì kan mú ó máa bomi sí àìkò ní mo bí ìgbésọ̀ wọ́n gbọ́dọ̀ máa rí níwẹ̀ náà ó ní gbọ́dọ̀ pípẹ́ wọ́n máa bí ìgbìmí ẹ̀ka a gíríkà tó gbọ́dọ̀ máa ṣe bó ṣe lóṣooṣù ní bó ṣe lọ́dọọdún ni ṣe sọ́kò lè fi yán lẹ́ẹ̀kọ́ má máa nájà lọ òun èé fi ọ́rẹ̀ lẹ́ẹ̀kan ní ṣe fún ọba ìjú bá dá láàrí rẹ mọ́ tó fi lọ́jọ́ ní wójú pé àwọn ọmọ tó bá ti fẹ́ mọ́ yóò lọ ìgbẹ́tọ́lẹ̀ múyàn ní ìgbẹ́lọ́fẹ́ jẹ́ ó mọ̀ lọ́jọ́ rẹ̀ tó bẹ́yàn bá ti á nílẹ̀ wá ní ẹgbẹ́ kó máa ha òní àti ha ibi tó ti mọ̀ kó ti àti ha òní ní pé anẹ́lì sọ́lọ̀ bá wà ní ọ̀sán anẹ́lì sọ fún àgbà tí sọ owó ọ̀pọ̀ tó kéré òní ṣe pápá ní òní ṣe anẹ́lì sọ́lọ̀ bá wà ṣímà wọ́n ní ọ̀ṣẹ́ kó ṣe tàbí èyí tá máa ń fi iná ṣe yẹn táwọn ìyàwó máa ń ṣe jọ ẹni tó wà bá àdùkẹ́ ọgbà ló pọ̀ lára wọn èyí tá máa ń ṣe tó dúdú tí wọ́n ti fi tó ara wọn tó dúdú yàtọ̀ wọn láti ní wáṣù pé ọlọ́run bá láàrin ìsinmi lọ́kùnrin lóbìnrin àwọn àgbà ilé àwọn ìṣẹ́lẹ̀ wọ́n nù orin wọn fàwọn kẹ́lẹ́ náà sọ hábà náà táwọn náà ti ni àtúmọ̀bí tó òbẹ́ sí wa àtúmọ̀bí tó òbẹ́ sáfẹ́ sọ yìí nípa bí àgbà ní kẹ́lẹ́ mọ́ bó ti tó ìyàwó jáfà fún àbíkọ́lì lọ́kọ́jẹ́ jáfà jẹ́ ẹ̀rọ mọ́ fún àbíkọ́lì lẹ́gbàá jáfà lówó tán ó fi fún jáfà asọ́fin tó bẹ́ẹ̀ tí wá fẹ́ Abubakar ọjọ́ àbáwọn àná Abubakar pẹ̀lú ìbàdàn lẹ́yìn tàbí àwọn bá ti kú tán àtúntò tó fẹ́ jù wá fẹ́ á ní ìfúnà àjùtọ́ ní ló já burú ẹ̀ ọkọ̀ tó kọ́ so obìnrin tó fẹ́ kàlífà méjì so ńgbà tán wá wọlé tán ńgbà tí lásìkò àwọn bá fi tó rẹ̀ àwọn bá pé àwọn sọ̀rọ̀ wà nálé jà àwọn nálé jà àwọn nígbé ọdún tá a pè ìtajà ìjà ní yàtọ̀ òsì kan tó lè di náà wọn ò parẹ́ ọgbọ́n mi ti ló parẹ́ lẹ́ ọ̀sán wa tó lè ti bá ara rẹ̀ wọ́n ní ẹ̀sọ́ fẹ́ tó bá sọ bẹ́ẹ̀ pé ó kè ṣe bí ní ti náà mọ̀ pé ìsìláàmù náà àbúrò kọ́lápọ̀ àbúrò fẹ́ràn kó ká tó sọ sí ìsìláàmù àbúrò fi ká padà sí ìyàlóṣù padà àpò kọ́dà kò àpúrúfù ẹ̀pá ẹ̀nà wọn inú tó fẹ́ẹ́ rí ojú ìṣù nǹkan àpọ́nlé ni wọn ò fẹ́ kán sí jẹ́ pé pé gbogbo sáyẹ̀nsì wọn bá kàn kán sí tó jù. Èyí ti ah, bàrẹ̀ náà kọ́dà tó lọ ilé ọ̀dà. Ẹ̀wọ́ kẹ́rù lè fẹ́ ṣẹ́ṣẹ́ ẹ̀yìn ti dáwọ̀ ìbàdàn. Ẹ̀yọ́ kọ́dà tó gbàtàlá náà mú àti gàmbàrí àti àti tó bí àyẹ̀lẹ̀ ìjùlọ ilé ọ̀dà. Ẹ̀yọ́ ìjùlọ ẹ̀ẹ̀mí so ìfí wọ́n tí à ní pé ẹranko gánjẹ́ ẹ̀gbọ́dọ̀ gbogbo ẹ̀fẹ́ má kẹranko ojú rẹ̀ lẹ́wà padà sí láwọn àbúrò tọ̀ náà pàtí wá láwọn ìkáwà kọlà mú ilẹ̀ àdúgbòdè tẹ́wàá ní kọ́ ẹgbẹ́ obìnrin nìkan kọ́ ọ̀sẹ̀ àbí ẹni kó lọ sọ́dọ̀ kí lọ́kẹ̀ẹ́jà plastic surgeon àbí plastic and constructive surgeon ló bẹ́ẹ̀ sọ àwọn ìyẹn ti kọjá afọ́gbọ́ wọn máa sára àwọn ìkan tó ti kọjá kéèyàn tó ti mùsùn ní ó gbà rẹ̀ lọ́wọ́ àwọn sàmọ́ tó kọ. sọ́lá náà tó lè fi kiri dáka orí ta tó dẹ̀ ti rí pé ó ní oúnjẹ tó lè yọ. ìtàn ẹ̀ta ni wọ́n lọ oúnjẹ tó lè yọ lọ́dọ̀ lẹ́yìn tó bá yẹ oúnjẹ tó yẹ fún ló lè sá sí ìsinmi lẹ́nu. ẹni tí ò bá ti oúnjẹ tó jẹ yóò di àwọn oúnjẹ tó lè sọ̀kọ̀ wọn lápẹ́ tó ọ̀nà ní ilé. lójú ẹni yẹn o yóò yọ oúnjẹ fún ọ̀nà bàbá láwọn yẹn láti ọ̀nà bàbá bẹ́ẹ̀ tí yóò yọ oúnjẹ ìyàwó ẹgbẹ́ yóò tó lọ gba àwọn yẹn fún ọ̀nà lòun fún lónìí so tóbi báwọn kan wá ìjẹ́ńtẹ́ àwọn kan bẹ̀ka ní ní wọ́n ti ní ọ̀dùjọ àwọn eléyìí wọ́n pàdé hmm? kí wọ́n ti bá ti sọ pé wọ́n ní à ah, ẹnìkan ti ní pé ẹ̀ka ló jẹ oṣù òjọ́ irú àwọn tá a ti lójú ní oṣù báyìí tó ta máa ń rán ní oṣù òjò ká ti pín lọ́jọ́ kọ̀ọ̀kan ìgbé ìjọ kejì yẹn náà oṣù ní ẹ̀ tí ó kó ìmúra ọ̀gbẹ́lẹ́yìn lọ́dún èyí gbé jọ́kì lórí ọjà ká ọlọ́run ó ti jọ́kì ìwọ́n tó ti jọ́kì ìdíkalẹ̀ ọlọ́run púpọ̀ àti ẹ̀yẹ tó jọ lọ́nà ẹ̀rọ nínú fúnra tọ́ba tó fóònù bá ti tó olú bá tọ́ sí. náà ẹ jẹ́ kí n hàn sáà mí then obìnrin jẹ́nẹ́ta tí ó bọ̀ obìnrin tí wọ́n bá ti fún máa sọ̀rọ̀ lọ́sọ̀ fọ́ ẹ̀bá tó rọ̀ fún àwọn ọ̀pẹ̀lá fún àwọn olóòtú jẹ́nẹ́ta fúláàtì ni every time fúláàtì anybody tó bá dé now sọ́rọ̀ ẹ̀ lẹ́yìn tó máa ókè tí ọ̀nà ìrìnàjò lẹ́gbàá tó bá parí ìkan oṣù pé kó wẹ jẹ́ náà kó kọ́kọ́ rẹ̀ tó mú ma ọ̀làwọ̀ alẹ́ kí n tí ọ̀pọ̀lọpọ̀ apá mi tó dẹ̀ fún náà ló súnmọ́ kó lẹ́rìí ó ní pé ó gbọ́dọ̀ wẹ̀ ọ̀rẹ́ tó súnmọ́. ibùdó hajj rahman ọba náà wà bàbá gbogbo ya tó bá fẹ́ẹ́ jẹ́ bá tàbí dídá ọkọ̀ rẹ̀ ló súnmọ́ pé ìrún ni ọ̀kan lè kí ó sì sì láwọn mi kọ̀tá dáa fẹ́ nìkan ṣùgbọ́n èyí tó pọ̀ rẹ̀ kì í gbọ́ sẹ́ká tó ayé ọlọ́ọ̀bá jọ méjèèjì ọlọ́ọ̀bá sọ ọlọ́ọ̀bá yẹ pé yẹta àdúgbò àti màmí ìlú ara pàtàkì ló ti bá àdúgbò sí wọn fi wá ní sọ́sọ́là nípa ààyè ìkókè tí ń ṣe háì lábẹ́ ẹ̀ sọ pé ààyè yẹn pẹ̀lú wàhálà ẹ̀dù ẹ̀yẹra táwọn obìnrin láyé mi ẹ̀mọ́sùn wọn láyé àtàyẹ̀ bọ́ọ̀nù àtàyẹ̀ tó náà fi títí tẹ́lẹ̀ ó ti náà ìyẹn àwọn àbá àdúgbà ẹgbẹ̀ dání fún mi bọ̀ lẹ́yìn ìgbà tọ́lọ̀ ń sọ àtàyẹ̀ tó náà tán yẹ̀tọ́ náà fi pé tẹ́jọ́ òbí dání kò sí lọ́wọ́ obìnrin tàbí yóò dá fúnra yẹn ọlọ́run ní fáìlì ìdá tàtọ́ bá tàtọ́ ha náà ló wá tẹ̀lé àtàyẹ̀ tó náà tàtọ́ hùn pé tán bá ti wá mára tàtọ́ hùn pé èèyàn sálù àlá àbówẹ́ fa àtùhúnnà ní àìkò àmọ́ ẹwà fún wọn ó ń pè kan méjì ní ojú ẹ̀jẹ̀ ó dá yóò wá sí ìmọ̀ra títí bẹ̀rẹ̀ èmi ò ló fi kọ̀lẹ́ bí ló kọ̀lẹ́ bí èyí ká tó ní àfẹ́ṣà ti sáṣà wa ọwọ́ tó lè ṣe tó sì àwọn apá kan sọ bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ àwọn ìlú níbẹ̀. gbogbo láti ẹ̀dá títà sára lè gbogbo láti ẹ̀dá ó sì rẹ̀ ọlọ́ọ̀bá náà kó rẹ̀ títà sára lè pé èyí títà kan òun bára èyí títà kan òun yá sára lè kèé tẹ́lẹ̀ àwọn tó dọ́là ní ta láàrin sẹ́ńgbà ní ìbọ́lọ̀ tó lọ́pàá àwọn ọba tó máa ń dà tó àyíká ní ọba ọlọ́wọ́ bá kó rẹ̀ ní ọmọ ńlára lórí tó bá rẹ̀ lórí gbàlá tó gbàlá láti sọ̀tọ́ máa ń sọ àti àbúgbọ́lá ṣàrí ìgbà mọ́jọ́lá áwùjọ àwùjá kà bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá bá sàárẹ̀ àwùjọ àwùjọ fún ìgbàlá òun màtánìyà mọ́lùmú mùkí màtàbíyà wọ́n kọ́ ní ládàá mú ní nígbà tó ń ṣe tẹ́lẹ̀ nígbà tó lálàá àti àtúntò àwọn. àwọn ẹ̀sìn ìgbẹ́ tó pọ̀ sí lè gbà yàtọ̀ tó wọ́n ní alimakurọ́ọ̀tì àti sùnmùsùn makurọ́ọ̀tì ni ìwé ni ó jẹ́ bí ìwé àdúrà tó jẹ́ àwọn àyà kan á ní wọn bẹ àwọn àkáwù wọn bẹ ètò mùsùlùmí náà jẹ́ ìwé níbi àwọn àdúrà náà sí àtàwọn àyà wọ́n ti fi wú ní ó bẹ́ táyì ọ̀la àwọn ètò mùsùlùmí fún mi. òun ti ní báyìí wọ́n tẹ̀lé ìrẹ̀lẹ̀ lẹ́yìn òun tó ń bọ̀ àwọn èèyàn sì kó nǹkan mi lò kí wọ́n tún wò àlùmọ̀tòrọ́ tún yóò tọ́ àwọn kan tó wà fẹ́ tó wà fẹ́ tó lẹ́sẹ̀ ló wà ṣùgbọ́n àwọn èèyàn ti ń lò lọ́nà àbí pé ká máa bá jẹ̀ mọ́ àwọn ọmọ ìlú ọjọ́ kò bẹ́ẹ̀ lè gbàtà wà káàrù ní mo pọ̀ dáadáa ní tó náà lọ́wọ́ wọ́n ẹgbẹ́ ìgbọ́n mi àwọn tó ti fún ìjọ náà fún àwọn ọ̀nì wọn ni wọ́n kó nǹka tó wà nù àdìdábọ̀ tó náà yọ ni mọ̀mí sàdúrà àti wọn wọn tó náà wọn tó ti náà máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ sí àwọn nǹkan tá a gbà wá tó lákòó lẹ̀ ẹgbọ́n èyí ti di àgbẹ̀ tí ọjọ́ ìtọ́ba mẹ́sàn-án tí wọ́n tó ṣe ó bá yín ọ̀dà àti yóò lè máa sọ̀rọ̀ sí ní wọn. ọ̀rẹ́ pẹ́ẹ́n tó bá ní ilé lónìí ló sọ ní wọn sọ fún padà ẹ̀ àwọn lábẹ́já lélẹ̀ àwọn lábẹ́já lélẹ̀ ẹ̀ àwọn tí nípa lélẹ̀ wọ́n ń gbèsè àti ìgbòdì lẹ́sẹ̀ ìgbàgbà ní ìgbàgbọ́lá nínú tó ti náà wọn kó lọ ní inú ìgbà wa kì í ti tẹ́ tó kọ́ wọn náà kà fẹ́ méjì àkọrọ̀ bára kí ní tó tẹ̀sán náà lójú wa ó mọ̀ ọ̀tá ti ta àwọn mí náà wọ́n bá àwọn mí náà sọ ọlọ́pàá máa lé nǹkan kò ní kí kó ká wá tí ó sì ìgbàlúgba àwọn ẹjọ́ àwọn ẹjọ́ rẹ̀ fún ọba àwọn kọ́ṣà tó wà ń gbà yìí Wọ́n ní ṣe ọmọ tí ó lè fẹ́ ìyàwó àpá rẹ̀ nígbàláyé wọ́n lẹ́nu kan lówó làwọn jọ ń sọ àwọn àdìgbò tọ́ ẹ̀lú gbé láíláí kò lè ṣe iṣẹ́ ẹ̀sọ́ fẹ́ tó sọ pé kò lè ṣe àná ní ìdìkan Ọlọ́run wà máa ń ká ní àlàbó, á ń kúrò ẹ̀lú bẹ́ẹ̀ gbọdọ̀ ṣe ní ẹmọ́ ìrìn bàbá nàbí ẹgbọ̀nsáre ọ̀lá ánákìrò àdúrájú àtúntí pàtí ìlànà ẹ gbọdọ̀ dáhùn ìyàwó rẹ̀ lẹ́yìn rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ọmọ ẹgbẹ̀rẹ̀ ọ̀bẹ̀ àmì láìláì kẹ́kẹ̀ẹ́ wá fẹ́ fi ẹlòmíì náà wé ànábì ẹni bá ṣe ó fẹ́ ti jàǹbá fóbìnrin tó jẹ́ ìyàwó àpá kò sí dáadáa náà pẹ̀lú àpá obìnrin fún ààrẹ lè dùtá ìdìbò rẹ ń sùkú ọ̀hún òdùtá láti lè hmm? máa lè máa ẹgbọ́n mi dúró ẹni yìí ẹni yìí ti tẹ́sí mọ̀ pé ń mo bá lápá kan ìmọ̀ mo fẹ́ dápọ̀ ìfẹ́ dápọ̀ mọ́tòrà kálápà ńláńlá ká ní àbá ní àpá àpá àpá é atúnlápà kan tó ń jápa ńláńlá kan àpá àbí àpá làwọn méjèèjì bọ̀tù bí òun náà kó wájú ọmọ pé ó fún é àwọn méjèèjì dàbá òun láwùjọ àbá ní wọn àmọ́ bí ìtìkújọ ọmọ kéwú fún e tẹgbọ́mí bá wù ìfẹ́ dákọ̀ ẹ̀zámpù ní àwùjọ ọdẹ jẹ́ ti ń dákọ̀ lókè kó mọ́ ti jẹ́ ti ìlòtù akẹ́kẹ̀ẹ́ ká mọ́ ti bínú sheik abdulaziz nù bá rahim ọ̀gbà àfáàgbà fàgbùgbà àgbáyé mú fi ojú ayé wọn àti sheik mọ̀ tọ́lá àti ọ̀pẹ̀ ìmí àfihàn ọ̀la ọ̀ṣọ́ wọn sọ́lá lò sí àpá ayé gbogbo àpá ńláńlá àpá náà sí ìgbà àbọ́mọ tí ó tó ní ṣéèkì bá ti ṣe sọ́ sí ìgbà jọ sí ṣéèkì bá àbí tàbá fà láwọn méjèèjì ìdáwọ̀ ọ̀fà ajọ́ náà fún ìkọ̀ bá ń bèèjì wọn káwá ní ẹmọgọ́ ṣéèkì bá ti wá ta láì ṣé wọn máa sọ́lá lò ṣe fẹ́ yàwó ṣéèkì bá why not kọ́dà ń sáàsọ̀ ní àfá afẹ́ ìyàwó àfá lẹ́rù bọ̀bẹ́ sí pé láfà ọmọ kéwù ẹ̀ lọ́rùn jẹ́ àbí tọ̀ ṣe ṣe bí bá ti lè jẹ́ ìyàwó tí ṣe mọ́ sọ́rọ̀ sí nínú bá ilẹ̀ ṣẹba tó ní àfá lè fẹ́ ọgbọ́gbọ́ ìtẹ́ẹ̀rí àbùkù táwọn èèyàn ń ṣe lù wà ní wípé níjọ́ tí ọmọ tí ó bá fún wọ́n bà pápá àdìfẹ́ ìyàwó òṣìṣẹ́ àbí àbí ẹ̀kọ́ àmọ́ tábà bá kú ọmọ tí ò lè fẹ́ ìyàwó òṣìṣẹ́ kò sẹ́ni kan tó jáde ní ìlú wa tàbí nìkan ni yàtọ̀ sílẹ̀ ìrọ̀lọ́sìn ìpínlẹ̀ rẹ̀ ọlọ́pàá bá ń gbà ní bí yóò áwọ́lá ìmọ̀ ànábì tọ́ta àwọn olùdíjára lọ wá àdúwájú àwọn ìyàwó ànábì kó mọ̀ àtù ìyá nílọ́jẹ́ ọlọ́fẹ́ kan pa àwọn níyà ẹgbọ́n ìyàwó àfẹ́ ní ṣe ìyá ẹni ìyàwó àfẹ́ ní náà ló ti wà kọ̀kẹ́ jáde mà pé ẹni tó bá fi rí ò lẹ́rìí ó pé bírúurú ìṣe wáyé tó wà bá nàbí kódà kò sí bá bùbá dùn rúdù pé àgbọ̀dọ̀ ah, fẹ́ yàwó èèyàn lẹ́gbà tó bá fúnká ànẹ́bì nìkan tó àgbọ́dọ̀ kò sí báàbù bá kiri ẹ́ kò sí báàbù bá àwọn bá kú báyìí inú àwọn ìyàwó àwọn bá kú ọdún nígbà tí wọ́n márùn márùn ló jẹba nígbà lẹ́yìn rẹ̀ ni a nìbí fẹ́ yàwó àgbàtí so pé àgbà tí ó wájà àwọn àfáà yìí lọ kí ló dédé ẹgbẹ́ alòrùgbà á yàwó àgbàtí tó kí àwọn àgbàtí láti rán àgbàtí lè rí kọ́lẹ̀ yẹn lè fẹ́ yàwó ọba ẹgbọ́ ẹgbọ́ ọlọ́ba kú ẹ̀hẹ́n tó rà sí lọ ó lọ́yà ọ̀pọ̀lọpọ̀ wá sọ nígbà náà sọ wọn pé ìlẹ́yàwó àbọ̀gẹ́lẹ́ lè fẹ́ ẹ lè fẹ́ àbáyé tọ́jú àbáyé fẹ́ yàwó ọmọ tó gbọ́mọ ìkó bá ti kú àbókọ́ lẹ̀ kọ́lá èyàn lè fẹ́ ẹ̀gbọ́n ọba tó wá fàfà kọ́ ìyàwó rẹ̀ èyí bẹ́ẹ̀ ni àbáyé lè fẹ́ yàwó ọmọ tó rẹ̀ wá kọ́ lẹ̀ kí nǹkan tó láti ní o wọ́n ti gbé ìrọ̀gbọ́ ló padà wà rẹ̀ jú mọ́ ọ̀tọ́ àti tàbí wà pé ni ẹ̀lú gbogbo bó ṣe ti kàdbáìsì lọ́dọ̀ rẹ̀ mo ń ti kàdbáìsì ẹ̀lẹ́gbẹ́ ẹni jáde ẹni jáde àríwá ń dúró lè rẹ̀ àmọ́kò sí kankan bẹ àwọn kàtẹ́ ìrà náà ń pa ìyáda àwọn ìmọ̀ sọ́nà ká àti ẹni àmọ́ sọ gbogbo òbí ní gbogbo sáwì o ẹ́ no no no ọmọ

so àmọ́ kìí ṣe àárọ̀ ka nìkan òun na wà náà